بسم الله الرحمن الرحيم باب إجلال الكبير حدثنا بشر بن محمد أخبرنا عبد الله قال أخبرنا عوف عن زياد بن مخراق قال قال أبو كنانة عن الأشعري قال إن من أجلال الله إكرام ذي شيبة المسلم وحامل القرآن وغير الغالي فيه ولا الجافي عنه وإكرام ذي السلطان المقصد حدثنا محمد بن سلام قال أخبرنا جريح عن محمد بن إسحاق عن عمرو بن شعيب عن أبي عن عبد الله بن عمرو بن عاصم قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a ń lékún ọpẹ́ síwájú adẹ́dàwà Allahu subhanahu wa ta'ala ọba tó jẹ́ pò nìkan ìjọsìn tọ́ sí ní sánmà àtilẹ̀ òun lọ́ba tí í ṣe jẹ́ mu tí ń pèsè gbogbo ìdẹ̀ra oníranran fún wa èyí tí ó hàn ní àbẹ́yìí tó pamọ́ èyí téèyàn àti yín rántí tá a ronú kàn ní àbẹ́yìí tá a tiẹ̀ mọ̀ torí pé mélòó la fẹ́ ronú kàn náà mélòó la fẹ́ rántí tá tó wá sọ pé a fẹ́ dúpẹ́ gbogbo ìdẹ̀ra tí Allah ṣe fún wa abẹ́ kó èyí tí a lè dúpẹ́ lórí ẹ̀kọ́ lọ́n kó jọ kó gbà lọ́pẹ́ lọ́wọ́ wa èyí tí a rántí àbí tá àti ẹ̀lẹ́ lépa bá tó jẹ́ pé nù dẹ̀ra tó tóbi jùlọ ni abẹ́ kójọ mọ́sàsàlékún rẹ̀ fún wa eléyìí tá a máa dúpẹ́ lórí ẹ̀ gbogbo ògbà tá ìsàláì mọ́mọ́ tèmi àti yín ò gbọ́dọ̀ mọ́mọ́ títóbi rẹ̀ òun náà ni oore ìjẹ́ mùsùlùmí ìmọ̀ àṣìṣẹ́kù lórí dáadáa lórí Islam abẹ́ Allah subhanahu wa ta'ala àdánwò tí máa ń kan ẹ̀dá àtàwọn àti gbogbo olùgbọ́ amájò Allah subhanahu wa ta'ala lẹ́nu ìyọnu ọlá ìkó méjì rẹ̀ ọlọ́run atọ́rọ àlékún ìkẹ́ àlékún gẹ̀ fún aṣíwájú ayé àti tàlùkìyàmà òun náà lànàbíwá Muhammad òun ni ẹni tí Allah subhanahu wa ta'ala tó rán ní ìkẹ́ gbẹ̀yìn sórí ilẹ̀ bó tẹ̀ jẹ́ gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú ìkẹlọba adẹ́dà tí wọ́n ṣe fún ìran ọmọnìyàn àmẹ́ni tó wá kóṣẹ́ náà ńlẹ̀ ẹni tó wá parí iṣẹ́ yẹn òun la kẹ́hìndé wọn ànábìwá Muhammad ọ̀gá wa ṣáájú wa olólùfẹ́ wa abẹ ìkẹ́ náà mẹ́jọ ma lórí ànábìwá Muhammad yóò máa yóò tún máa tẹ̀síwájú lórí àwọn sàhábà àwọn ọmọ àwọn ìyàwó àwọn ọmọ ọmọ ẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala àtẹ̀ní àtẹ̀yìn gbogbo tí ń tẹ̀lé ojú pọ̀nà rẹ̀ mọ́yọ̀wá kò nù kẹ́nà ọlọ́run a kí wa padà sórí ètò eléyìí ń wáyé ìyẹn tó ní ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù tí a ń bẹ Allah subhanahu wa ta'ala kó jọ àtẹ̀mí àtẹ̀yìn mọ́sá yọ́nú sí wa tá wo ibi tí ṣàwálì dé lónìí yẹn ìyẹn ni pé yóò máa jẹ́ pé òní ní ijọ́ kẹẹ̀ẹ́dógún tá a ṣe ọdún Eidul Fitr tá a ń bẹ Allah subhanahu wa ta'ala tútùmọ̀ sí pé láàrin àwa àti iléyá yóò máa jẹ́ wípé ọdún máa ku oṣù méjì ó díjọ́ márùn-ún ṣe a rí i pé tílíkà hayyamu dúníyà tamurru marra sahad ìsẹ̀mí ayé wa ó ń lọ bíi ẹ̀sùjò mọ̀nàmọ́ná tó ń sún kó dúró wàtílíkàlẹ̀ ayéhàmìnú dàwúlò ààbẹ̀ ìnà náà àtẹ̀mí àtẹ̀yìn gbogbo àwa tí a fẹ́ kọ́pùrọ̀p àwa tí a fẹ́ dé ládé àwọ̀ sítàṣà wà lẹ́wà ẹ̀jẹ̀ àtètè múra torí pé ìdá habẹ́tìrì àháwù kàfákìtẹ̀ nímú ha tátẹ́gùn dáadáa bá ń fẹ́ èmi àtẹ̀yìn ẹ̀jẹ̀ àtètè kọ́rọ̀ ńgbà náà mọ̀jẹ̀ ó máa bẹ pẹ̀lú àwọn tí ó sọ pé ńgbà àti gba ramadana ó tán ìjọsìn ò tán ó ramadana ló lọ́wọ́ oṣù yẹn ló lọ ìjọsìn òtán a gbọ́dọ̀ dáwọ́ dúró lórí ẹ̀ torí pé àdéhùn àti àṣẹ ọba adẹ́dà fún aṣáájú wa ọ̀rẹ́ wa tá a la gbà fún yẹn ò ní rí i pé wa'budu rabbaka hatta ya'tiyakal yakin ó máa sin ọlọ́run ọba rẹ ó máa jẹ́ni tí ó máa tẹ̀ láṣẹ rẹ̀ ó máa jẹ́ni tí ó máa dírẹ̀ bẹ̀ síwájú ẹ̀ ó tí ò ní fìjọsìn rẹ̀ lẹ̀ pàápàá àta títí ya'tiyakal yakin támàdájú fìdí wa bá ọ kí lámàdájú yẹn òun náà ní kú ìyẹn ni pé àkíkú ni àkíkú nìrun tó ti bẹ́ẹ̀ làwẹ̀ náà àìfilẹ̀lẹ̀ abẹ àtàwa àti gbogbo olùgbọ́ wa jẹ́ rọ̀ wá lọ́rùn èèyàn lè gba inú mẹ́ẹ̀ẹ́dógún tó kù náà àbí mẹ́rìndínlógún tó kù náà kò sí tí ò lè ṣẹlẹ̀ lórí ẹ̀ ìyẹn lè mú méjì méjì láàrin ọ̀sẹ̀ dandan kọ́ ni kọ́ gba méjì yẹn tẹ̀léra wọn abẹ́ Allah subhanahu wa ta'ala jẹ́ gbogbo àwọn ìjọsìn míì náà jẹ́ kó rọrùn fún wa ọ̀la ìpè méjì rẹ̀ ọlọ́run a kí wa padà sórí ètò wa tírà wa eléyìí tí a máa ń kà tó máa ń dé ti gbọ́ wa ní gbogbo aago mẹ́sàn-án àbọ̀ ọjọ́ jumá eléyìí tó jẹ́ wípé ó ń dá lórí àkọọ́lẹ̀ olùmọ̀gbà amirul mu'minina fil hadith abu abdullahi muhammad bin ismail al-bukhari wa imawulawo rahmatan wasa ọlọ́run masaba kẹ́ bàbá náà torí pé iṣẹ́ táwọn èèyàn ṣe tá bá ń sọ̀rọ̀ àfà lórí ilẹ̀ àfà lórí ilẹ̀ a ọ̀kan ni bàbá yẹn ọlọ́run fi ṣàánú ó tún fi ṣèkẹ́ fún wa láti yẹ ìmẹ̀sìn torí gbogbo táwọn èèyàn ìbá máa kọ nínú mà lónìí pátápátá wọ́n ń tẹ̀ láwọn tó kọ ṣáájú ni wọ́n ń tẹ̀ láwọn tó kọ ṣáájú ìmọ̀ tún wá lọ́lá jùmọ̀ kan lọ ìmọ̀ tó bá jẹ́ èyí tó bá ń ṣe bọ̀ yìí sin ẹ̀sìn ẹ mọ̀ yìí pé kò sí èyí tá a lè gbọ́lá fún tó tótó يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات أوتوا العلم درجات ìpele wọn pọ̀ ọlọ́run bá wa kẹ́ bàbá náà ọlọ́run torí tíra tá n ká ìtaba wò tí islam ò bá yéèyàn dáadáa tó bá padà sínú tíra èyí wàá mọ ojúlówó kí ń pè ní islam pé àti dájúdájú ọ̀rọ̀ báwọn ilé ìgbòsí máa ń kọ́ wípé al-islam is complete way of life pò islam tọba abẹ́dà ní kànáàbì òun wá tó wá parí rẹ̀ fún àyè kì í ṣe bá a ṣe ń kírun nìkan kì í ṣe bá a ṣe ń gbàwẹ̀ nìkan tó ti bá a ṣe ń bá yàn lò a pé èmi àti ẹja súnmọ́ tòsí ẹja súnmọ́ rédíò wa ẹja gbé tírà wa síwájú àwa tá a bá ní wọ́n ti translate tírà ìsóyìnbó fa à ń bẹ aláàkóṣe rọrùn fáwọn náà káwọn náà lè translate ẹ̀sẹ̀dẹ̀ Yorùbá fún àtúbà tiẹ̀ fẹ́ kà kódà bàbá summarize rẹ̀ ó tó bẹ́ẹ̀ kéèyàn ò gbé yẹ̀wò dáadáa káfílẹ̀ mọ̀ wípé ìwàsí ọmọlúwàbí tí Yorùbá máa ń sọ kò síbi kankan bí ẹ̀sìn lọ́wà ẹ̀wù báàbù tí bàbá kà tí mo sọ fún apá àwọn èèyàn máa sọ fún Saudi wá bí o àṣà lárúbáwá ni o wá gbàṣà lárúbáwá o tí Yorùbá ti yẹ al-Islam dínú mọ̀àmẹ́là ẹ̀sìn ìbálò alislam akhlaqun ìṣesí ìbáraẹnilò ìpínrẹ́nilé òpin àpẹẹlẹ ní islam ló wà ẹ wo báàbù tí bàbá kọ lákọ̀ọ́kọ́ wọ́n ní báàbù fọ́dùlù kẹ̀bí ọlá tí ń bẹ fún kọ́lọ́ọ̀bà aláwọ̀ séèyàn lágbà kó kẹ́gùn yàn lẹ́mìí lásán oríire tó tóbi ni so tábà wò dáadáa nú àwọn hadith kata ti kà ṣáájú nígbà tí bàbá sọ̀rọ̀ nínú àwọn tí wọ́n fi ń jẹ́rìí fún wa nínú tíra eléyìí ta kàdé sẹ́yìn títí àmọ́ kàtà ìkó lórí báàbù tó bá mi ṣe pẹ̀lú ìjàgbà so àgbáyé ṣe ń tí a máa fowó rà àgbáyé sì ṣe ń tà máa lépa bá ọlọ́run ní máa tó bẹ́ẹ̀ báwọn kan bá jágbà fún wa àwọn náà jágbà fáwọn kan ẹ rí i pé kìíní yẹn stẹ́ẹ̀pù ni ládà ní tí kálukú ń gùn ọlọ́run bá ti wá ní kéèyàn ogun ládà ṣáájú rẹ̀ àkàbà ṣáájú rẹ̀ gbà wípé àgbà náà làgbọ́ sí kíni yóò máa jẹ́ wọ́n sì dìsáàfà pẹ́lẹ́ tó bá pẹ́ ti súnà tànẹ́bùà Muhammad yìí èkí àtọ́lọ́lọ́run kó máa bá gẹ́síkíá ó ní ìlànà tó pé jùlọ bó la ṣe máa pààyàn lé bó la ṣe máa bá bàrà èèyàn ká tó wá sọ pààyàn tó bí wa ká tó wá sọ pààyàn àfa wa tò yẹn túmọ̀ sí pé téèyàn bá já ṣáájú wa tó já àfa wa tó jóbi wa méjì ni wọ́n máa ní lórí wa wọ́n ní àkọ́kọ́ ìṣáájú dáyé ṣáájú wa wọ́n tún wá ní ìwọ òbí wọ́n tún wá ní ìwọ kíni ìjẹ́ olùréní mẹ́tẹ̀ẹ̀ta yẹn máa ń parí sára òbí kan nígbà míì àwọn náà ni wọ́n jẹ́ bàbá ẹni àwọn ni wọ́n jẹ́ àfa ẹni àwọn tí wọ́n tún wá jẹ́ni títún rí ni ẹ wo oore tọ́rọ̀ ń ṣe fáwọn èèyàn abẹ ìróore tó dáa bẹ́ẹ̀ ọlọ́run pẹ́sà sí fẹ́ni kọ̀ọ̀kan wa fọ́bùlù kẹ́bíl wọ́n bẹ ànábì yìí pé ayé ọ̀nà sọ̀kayẹ̀ rẹ̀ talẹ́rò ìránṣẹ́ ọlọ́run dákun ta ní ti jẹ́ni tó lóore jù lórí ilẹ̀ tọ́lọ́run sóore fún ó ní mọ̀ntọ́lá ọmọrùhù ẹni tẹ́mi rẹ̀ gùn tó ó dà ó di forty fifty sixty seventy eighty kò wá jẹ́ pé gùn bá lásán o wàhásùn náà àmẹ́lù ọlọ́run wá fún níṣẹ́ rí ṣe ẹ wo oore tẹ́nìyàn ó kó tọ́pọ̀lọpọ̀ lè rírú ẹ̀ so bẹ́ẹ̀ ni opposite side yẹn tá fi ń wọlé ní gbogbo ìgbà nígbà tí wọ́n bíi pé ayu na sharon asharon na talẹ̀ aláburú èèyàn jùnú ẹ̀dá ìtumọ̀ ẹ̀ ni wípé a rí i pé tá a bá ti lórí èèyàn pọ̀ tí ò ni ó máa bẹ lọ́wọ́ ẹ̀ náà láburú ó ní ẹ̀mí tiẹ̀ náà gùn gbogbo tó yẹ káwọn èèyàn orí lára rẹ̀ wọn ò rí aburú ni wàá fáà iṣẹ́ ẹ̀rí páwọn èèyàn máa tọrọ pé kí bàbá ìwòtí ẹ̀ kú lórí ilẹ̀ ẹ wo orú ìbàjẹ́ táwọn èèyàn ń ṣe lórí ilẹ̀ lẹ́nu torí pọ́lọ́ ń gùn wọn lẹ́nu ó wá fún wọn láǹfààní kí ni wá àwọn tí mo sọ fún lánàá tá a bá tiwọn jẹ́ lọ bí wọn lọ béèrè lọ́wọ́ àwọn ọmọ wọn ẹ̀yin náà kò sí ìdáwọ́ dóná dì sin bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó ń tàn án jẹ kọjá pọ́lọ́ ọba aláà ní privilege ó gùn lẹ́nu ó wá rò pé orí lásán orí òtán síbi gúngbọ̀n ẹ̀mí o ibi tí orí pín sí òun náà ní kẹ́mi yóò ṣe kí ni kó gùn lórí dáadáa la máa fi ń bẹ Allah subhanahu wa ta'ala an yorùzókànà husna alkhatima kọ́lọ̀ ọba Allah fún alátọ̀bọ̀tán dáadáa kó dákun kó jẹ́ ká lè change so abi Allah kó jọ fún wọn fàyọ̀ nígbà tí bàbá kan àwọn hadith tó pọ̀ wípé tá a bá ní oore tí ń bẹ ń bi ọlá tí ń bẹ ń bi kọ́lọ̀ ogún yẹn lẹ́nu òun náà nìyí pé àgbàlagbà òun lẹni tá a máa pẹ́lẹ́ ẹni tá a bá bálábà là ń pè ní bàbá àìsí fọ̀wọ̀fágbà ni òjá yóò rójú pàtàkì jùlọ tó bá tún wá jágbà rí àgbáre àwa tájọ́ ọmọlẹ́yìn ẹ jẹ́ ká tágbà bá jágbà dáadáa gbogbo nǹkan ní ká fi pọ́nlé aka mẹ́wàá nínú tá a fi gbọ́dọ̀ pàgbàlè kílàpì mẹ́wàá nínú tá a gbọ́dọ̀ pàgbàlè tá a bá pàdé àwọn alákọ̀ọ́kọ́ sálámẹ̀ sí àwọn alákọ̀ọ́kọ́ kí wọn salamu alaykum wa rahmatulah ẹ máa wulẹ̀ sá ẹ káàsán bá a ṣe máa tónù tuntun sálámà ní òkòkò sí kíni ní òkòkò ṣáájú lẹ́yìn ìgbà ìlàwà ní ẹ káàsán àwa kí wọn gẹ́gẹ́ bí èdè Yorùbá a wà tún wá máa ṣàdúrà fún wọn pé ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ o ọlọ́run bá gun ẹlẹ́ni ọlọ́run bá ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tó ti lẹ́yìn ìgbà yẹn tá a bá wá fẹ́ bá wọn sọ̀rọ̀ àmì gbóhùn sókè tá a máa ń bá yàn sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ wa á jìnà sí wọn á ti kí ni á jìnà sí wọn á fún wọn láǹfààní tó ti tá a bá fẹ́ dìjọ jòkóó àní jòkóó ṣáájú wọn ni àní jòkóó ṣáájú wọn ẹ wo àwọn ẹ̀kọ́ yìí bó lè yẹn ti lè rí ẹ̀kọ́ ìlọba dẹ́dà kan bí ò bá ṣe rí yẹn haúsá náà ní dáadáa ẹ̀yà kọ̀ọ̀kan ní tiẹ̀ àmọ́ èyí tó pé jù ibi tí kálukú ẹ̀yà ti lè rí èyí tó pé jù mú àṣà tí ò ní takùtọ̀ ọlọ́run inú ìsìláàmù ni àtún ní pè wọ́n ló kọ wọn àní ṣe kíni àní pè wọ́n ló kọ wọn. tí ọba dẹ́dà bá wá pa wá pọ̀ pé ìrìn pa wá pọ̀ ìrìn pa wá pọ̀ á máa rìn lẹ́yìn wọn ẹ̀yìn ó máa rìn lẹ́yìn wọn wà lẹ́yìn wa ṣẹlẹ̀ wọ́n fẹ́ yàn án láṣáájú ẹ̀sìn tó a wàá rò yìí pé ọ̀dà àwọn méjèèjì certificate kan náà wọ́n mú lọ́wọ́ wọ́n gbàgbọ́ yé sunna bákan náà wọ́n kọ́ ìmọ̀ ẹ̀sìn bákan náà wọ́n há Qur'an bákan náà a tún wá rò pé lágbájá ju eléyìí lọ lọ́jọ́ orí so a tún gbọ́dọ̀ fọlá fún ìjẹ́ àgbà yẹn ẹ ká fọwọ́ fágbà so díẹ̀ tá a lè mú wa lórí ẹnì ká lè padà sí báàbù ìjìlá lẹ́lẹ́kẹ̀dì tẹ́lẹ̀ pé ó ti wọnú ara wọn ni pé ojúpọ̀nà tó ní í ó láti rí pé Islam tó ti is global religion ẹ̀sìn gbogbo ayé ni tó téèyàn kan bá ti China dé téèyàn kan ti India dé tó bá sọ fún mi pé bẹ́sẹ̀ máa kíyàn ní India nìyẹn sọ fún mi pé tó bá tọ́lọ́run tó jíṣẹ́ rẹ̀ mu tó bá ní bẹ́sẹ̀ máa ń pán àgbà wọn lénìí pé àgbà wọn lọ́dọ̀ tí wọ́n o tó ti yẹ yóò sọ pé bàbá ẹ jò ẹ bẹ̀rẹ̀ ẹ jẹ́ ngùn yín lọ́rùn á ní rárá ìyẹn ò bẹ́sẹ̀ mu tó a wà padà sínú àṣà tiwa àwọn ìlú kan wà tí bàbá máa ti ọmọ máa ti pé bàbá rẹ̀ ló tó séyẹn lọ kò lè lọ so á dá padà a jẹ́ pé islam wá regulate gbogbo tó ń pè láṣà torí islam ló dé làṣà dé lẹ́yìn rẹ̀ gbogbo tí bá ti wá ń jẹ́ àṣà tó bá ti ń tako ẹ̀kọ́ ẹ̀sìn á fi àṣà yẹn lẹ́lẹ̀ á tẹ̀lé kíní á tẹ̀lé ẹ̀kọ́ ẹ̀sìn torí pòun ló dáa ju ìlànà tó bá dẹ́dà ń fẹ́ fún wa nu bẹ́ẹ̀ tá bá wá rí àṣà tí islam ò bá ti sọ̀rọ̀ nípa rẹ̀ ó di kíni ó di ń tá àmọ́ tẹ̀lé a jẹ́ pé ìyẹn ṣe déédéé pẹ̀lú àdámọ́ ọba dẹ́dà nìyẹn níbàámu pẹ̀lú ọ̀rọ̀ tí Allah subhanahu wa ta'ala sọ pé fitratallah eléyìí ni àdámọ́tọ́ba adẹ́dà dámọ́mọ́ nìyàn allati fatara an-nasa 'alayha tọ́ba ní kí làdámọ́ kí ni ìwàsí òun náà bí ìtọ́ba adẹ́dà dá ọmọ nìyàn lórí ẹ̀ la tabdila li kalimatillah àṣẹ ọba adẹ́dà ọ̀rọ̀ rẹ̀ lórí wa kò sẹ́ni ó lè change ó lè change rẹ̀ bó ṣe ṣe nu bá dẹ̀ ti máa lo ayé pinnu wọ́n máa àṣàlù kan dáa ká tó gbà pé àṣàlù kan dáa àṣà èdè kan dáa àgbèsábẹ́ kí ni abẹ́ sósódéédé òfin ọba adẹ́dà sí òtakò tẹ́ bá ti takò àjẹ́ pé kì í sàṣà tẹ́ bá padà lọ gbé sọpọlọ tó mọ́ kí là pé ọpọlọ tó mọ́ ẹ padà rí pé ọpọlọ tó lálàáfíà ọpọlọ tí nǹkan ò máa ṣe ẹ padà rí pé kò ní kò ní kò ní kò ní gbà kò ní lọ kò ní lọ abiola àkójọ kọ́mọ́ fàyọ ní síwá gbàtí bàbá ó jẹ́rìí báàbù ìjìlálẹ̀ kẹ̀bí ọ̀nà ojúpọ̀ ọ̀nà wo là á máa fi bá bàrà àgbàlagbà àwọn tí wọ́n jẹ́ àgbà fún wa ọlọ́run ṣàwa náà lágbà ó abẹ́ ó dákun ó gùn alẹ́ mi lórí dáadáa ó ní adásánà bishir bin muhammed قال أخبرنا عبد الله بن مبارك قال أخبرنا عوف بن أبي جميلة عن زياد بن مخراكي قال قال أبو كنانة القرشي عن الأشعري عن الأشعري ẹni tó ń pè ní àlàáṣíàrí ó yẹ ká mà dáadáa àwa tí a bá jọmọ kí o ẹ̀sìn Abu Musa àlàáṣíàrí ni wọ́n ń pè lẹ́ Abu Musa àlàáṣíàrí radiyallahu anhu wa arda ọlọ́mọ sàbáyọ́nù sí i Abu Musa al-Ash'ari àmọ́ gbọ́rọ̀ ẹ̀ dáadáa torí pé òun ló lọ́rọ̀ yìí gan ọ̀rọ̀ yìí tó ti yé asaru ni maukufu ala Abi Musa al-Ash'ari àmọ́ tá a bá wo ọ̀rọ̀ tábù Musa fẹ́ sọ fún wa yìí tá a bá gbé sínú ẹgbàáwá ẹ̀sìn ẹ̀ rí i pé ọ̀rọ̀ yẹn á fún ní hukmu marfu wípé ọ̀rọ̀ tó gbọ́ lẹ́nu tani ẹnu Ànábì wa Muhammad so ọ̀rọ̀ yẹn kò gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ rẹ̀ ó ńlá fi lè fi ọ̀rọ̀ àwọn sàhábà wé ọ̀rọ̀ àwọn tó tẹ̀lé wọn kátó wá sọ pé àwọn akáà jìnnà sí wọn bí ẹgbẹ̀rún ọdún kan so kò ṣe fi wéra wọn torí pé lè anna àwòlá ìbáṣẹrù nùúrọl islam wà nùúrọl nubuwa wọn fara kí wọn bá gbé kódà uslubu ìsọ̀rọ̀ wọn wọn máa sọ̀rọ̀ ńgbà mí ẹrù pálí Kùránì ni ń sọ̀rọ̀ ni <laughs> so ìbínú wọn gbà mí wọn máa ṣàwàdà àwàdà wọn máa bá òfin ẹ̀sìn mu torí wípé wọn há ṣára fi asrul nubuwa táìmù tọba adẹ́dà ayé sọ̀rọ̀ lọ́wọ́ ni wọ́n sẹ̀ ni òfin ẹ̀sìn tọ́ba abẹ́dà ń sọ̀kalẹ̀ ní alukoran torí wọn ló fi sọ̀kalẹ̀ lápèjúwe ẹ wà bú musa al-ashari wọn máa sọ fún yẹn pé dákun mo fẹ́ mọ bóun ni anabi dawud alayhi salam bóun ló ṣe máa ń ka koran tó ti àwa padà àwa ní jọ́tà nabi kí àtọ̀lọ́ ọlọ́run kó máa bá tó gbọ́ tí abu musa al ó kọ abu musa gan ní abdullahi ibn qais abdullahi ibn qais gẹ́gẹ́ lórúkọ rẹ̀ abdullahi ibn qais àmọ́ torí pé Abu Musa yẹn sàhábà ṣe rí nìyẹn kú níyà àwọn àdàpé wọn ó borí orúkọ wọn ọ̀pọ̀lọpọ̀ fẹ́ẹ̀ mú kọ àwọn sàhábà yẹn torí pé àdàpé wọn ìjáwá náà mú Abu Musa Abu Fatima Abu Aisha Abu Abu Abdulrahman kò sílẹ̀ fi mẹ́ kò fẹ́ẹ̀ sí sàbí kan tí ò ní ọmọ wọn fún àwọn ọmọ wa ní ha èèyàn lọ́lọ́run fún lóhùn dúndùn báyìí ẹ̀wù aṣáájú rẹ̀ tí kì í fọwọ́ bo orí ọmọ lẹ́yìn rẹ̀ tó ti anábì sọ́lọ́ olólọ́ba adẹ́dà fún níwà tó pé jù fàmábílágọ̀ ilmi annahu basharun wa annahu khayru khalqillahi kullihim eléyìí tó dájú ni pé tí ìbá jẹ́ pé ìbẹ́ ẹ̀dá tó jẹ́ ẹ̀dá ọlọ́run ni kò sí táwọn yorùbá fẹ́ pé àmọ́ o fàmábílágọ̀ ilmi annahu basharun ẹ̀dá ọtọ́lọ́ọ̀bá aláàdá kì í ṣe ọlọ́run <laughs> kì í ṣe màláìkà bẹ́ẹ̀ ni kì í ṣàlìjẹ̀nu èèyàn ni àmọ́ o wa annahu khayru khalqillahi kullihim pé èèyàn ó lóore jùlọ ànábì Muhammad kò sẹ́ni dáa tó ṣáájú rẹ̀ kò sẹ́ni lè dáa tó lẹ́yìn rẹ̀ tábà ní lágbájámọ̀ dáa lágbájámọ̀ rẹwà lágbájámọ̀ níwà ẹ sọ fún pé yóò máa tẹ̀lé tó jíṣẹ́ Allah ni bẹ́ẹ̀ bá wá nírò rí tó lálàáfíà ìrò orí rẹ̀ ò ní lálàáfíà tó rọrí Muhammad bẹ́ẹ̀ bá ní ìbálò tó bá dáa jùlọ pé ah lágbájá aṣáájú ni ẹ lọ wò tí ẹ bá bọ́ ọmọ ẹ̀yìn tó máa bá lò ẹ lọ wò yóò tẹ̀lé tànábì ni so dídá wa ń bẹ lára dídá ìtẹ̀lé òjíṣẹ́ Allah ànábì wọn sọ fún Abu Musa ó ní lakọ́dí uti ahada ẹ̀yin sàbí ẹ gbọ́ lágbájá ọ̀gbẹ́ni tí ń ka Kùránì Abdullahi bin Kisa Abu Musa al-Ash'ari lakọ́dí uti mizmara min mazamir ali Daudi Allah subhanahu wa ta'ala ó ti fún ní ohun kan irú ohun tá nàbì Dáwúdà máa fi ka Zabura torí pé nu ẹni tọ́lọ̀ ń mú lóhun àwọn ànábì Ọlọ́run ó ní kí ni nàbì láì Dáwùd níbi tí ohun ànábì Dáwúdà dùn dé alẹ́ ìmọ̀sálàmù alánàbí ìnà Abdullahi sálàm àwọn òkè wọ́n máa tẹ́tí gbọ́ zàbúrà àwọn ẹyẹ wọ́n ṣe kí ni wọ́n á bọ́ọ̀lẹ̀ láti gbọ́ zàbúrà ó tálà wọ́n fẹ́ fi yẹn jọ <laughs> Allahu Allah la quwwata illa billah yìí ló wá ń sọ̀rọ̀ yìí kí ló wí ìbàbàrà ọba tó wa Allahu akbar àti ìmọ̀ bàbàrà ọlọ́run níbi ìbàbàrà ọba tó dá wa ń ìkàràmì bí iṣẹ́ ìbẹ́tì muslim ibi tá a ti mọ̀ pé lágbájá ń bá bàrà ọba tó dá wa òun ni ìmọ̀ pọ́nlé bí iṣẹ́ ìbàtí eléwu orí alimusin tó jẹ́ mùsùlùmí méjì ni ìròyìn méjì wà lára ara rẹ̀ àkọ́kọ́ ni ìkàràm àti sàlàyé tó náà pè ní kíni àpọ́nlé gbogbo tá a mọ̀ lápọ́nlé pátápátá nínú ẹni tá a mọ̀ ṣe fún oníkíni o bí iṣẹ́ ìbàtí téèyàn báyìí dàgbà tó fi hewu nínú ẹ̀sìn ó wá dàgbà ó fi hewu Ah wàláyé ọlọ́run nífẹ̀ẹ́ rú bẹ́ẹ̀ torí pé kánà min khairi nas min khairati nas nínú e, olóore inú ẹ̀dá lọ́wà tẹ́yàn fi hewu sínú ẹ̀sìn yìí <laughs> ẹgbẹ́dì fún ọ. ìwà ajẹ́ wípé al-muslim ó hewu sínú ẹ̀sìn yìí subhanallah abu sufiyan bin uyayna rọ́dìrọ́ iná lọ́wọ́ rámẹ̀tà wá sá wọ́n lọ́mọ eighty one years ni eighty one years ló láyé ó wá ṣe hajj seventy seventy times <laughs> so a jẹ́ pé ọmọ ọdún mọ́kànlá ló ti bẹ̀rẹ̀ kí ni o ló ti bẹ̀rẹ̀ ṣe hajj ọ̀yà ẹ wo oore tí ń bẹ pẹ̀lú àwọn yẹn táwọn yẹn bá wá sọ̀rọ̀ báyìí táwọn yẹn bá sọ̀rọ̀ ẹ tẹ̀lé wọn torí wípé kílẹ̀ ti pàtàkì rẹ̀ kílẹ̀ yẹn ó sọ nínú ẹ̀sìn tó o bá nímọ̀ wọ́n ni tó o bá ní aṣọ bí àgbà ò lè lákìsà bí àgbà ọ̀rọ̀ aṣọ tó gbókọ́ ni wọ́n ń sọ gbogbo ọmọ tó wọlé ní ìrírí àwọn àgbà ju ẹ lọ tágbà bá sọ̀rọ̀ fún yẹn lónìí àwọn bàbá wa ọlọ́mọsàjẹ́kárí wọn pẹ̀lú dáadáa abẹ kójọ bá wa ṣe àtúbọ̀tán rí bí ó fi kẹ́yìn gbogbo àwọn òbí ẹnì kọ̀ọ̀kan wa tí wọ́n bá sọ̀rọ̀ fún yẹn lónìí kò lè tọ́dún mẹ́wàá tí yóò fi máa rí ọ̀rọ̀ pé ha wọ́n sì sọ báyìí fún mi lánàá láti gbọ́dọ̀ máa dé ọ̀rọ̀ àgbàlagbà tó hewu sí nẹ́ẹ̀sì torí pé kí ló fà á àwọn pátọ̀ sí máa jẹ́yìn òsì wọn ràn wọ́n ti kú fún wọn kẹ́ni yóò ti wá lálàáfíà wọ́n kò wá sí tán máa fẹ́ fọ́mọ wọn àbálàbàgbé wọn ó ní tẹ́ bá rí èèyàn tán bá ní ọmọ ọmọ ọ̀dọ̀ àgbà ọmọ kí láti ọ̀dọ̀ àgbà ìyẹn ni pé ọlọ́run fún àwọn àgbàlagbà tẹ ẹjá máa lọ jòkó táwọn àgbàlagbà wa arúgbó ẹjá máa jòkó tí wọn lẹ́kọ̀ọ́ kan ọlọ́run kó gbà wá láàyè kó jálè rárúgbó máa jòkó tì ká lè kọ́ ẹ̀kọ́ ayé kan ṣàṣírí fún wa bọ́ọ̀sì òró ń kan ẹ wò gbà míì yóò mú ìyàwó lọ báwọn àgbàlagbà wọn lè ah, ọmọ mọ̀fẹ́ mọ̀ wádìí mọ̀ béèrè pé báyìí téèyàn bá fẹ́ yóò kábàámọ̀ lórí ẹ̀ lọ́la lópin ìgbà tí ìbá tó bá ti jẹ́ pé àgbà ẹ̀sìn ni torí gbogbo tí wọ́n fẹ́ consider wọn ti consider wọn la wọ́n ti rí pọ́ ọmọ yẹn ò lẹ́sìn so ẹ̀sìn ni wọ́n fẹ́ consider wọn tí wọ́n fi kò lẹ́sìn yóò kó bẹ́ẹ̀ wọ́n ti wá mọ ìran ìdílé wọn wọ́n mọ tí ń ṣe wọn wọ́n mọ̀ tán bàbá màmá màmá rẹ̀ pàtàkì jùlọ náà ló ta wà yìí tó jẹ́ pé gbogbo ọ̀nà láti gbà tán wá ti pé ọmọlé bo ni ọ́ ó ní ọmọlé báyìí ah, gbogbo àwọn àgbààgbà tí ń bẹ ńlẹ̀ òun ni wọ́n mọ̀ azẹ̀ <laughs> alákòjọ kọmọ́sá muslim ìyẹn ló fà á ara pẹ́tíkà àlámẹ̀rí ọ̀rọ̀ àbísí òun ló fà á ń jọ́tà nẹ́bí sallallahu alaihi wasallam yawma fatu Mẹ́kà jọ́tà nẹ́bí tó bá Mẹ́kà padà tọ́lọ̀ ń ṣe Mẹ́kà fún tó ti Abubakar Siddiq radiyallahu anhu ọlọ́mọsàbáyọ́ ní sí Abdullahi bin Abi abi Quhafa bàbá rẹ̀ nínú ẹni tó tún soríire ní Islam Abubakar jẹ́ ká aṣáájú ni bàbá rẹ̀ gba Islam ìyá rẹ̀ gba Islam gbogbo ọmọ rẹ̀ mẹ́sẹ̀kí ni wọ́n ṣe Islam <laughs> wọ́n láti ìyàwó rẹ̀ kan ṣoṣo tó jẹ́ ìyá ìyá sísítà ìyá wa ìyá asuna nìkan ní ọgbà islam so islam ò ní kankan sáyẹn fi ń pamọ́ pé ẹ mẹ́jọ àwọn èèyàn mọ̀ àbí tẹ́yìn ọba lè kẹ́kọ̀ọ́ tí ò lè jòkó táwọn afẹ́sìn léra kù níjọ́ tí bàbá rẹ̀ wá lè ṣe é jẹ́ra torí àgbà torí kò rí náà nínú àtúnú ìgbà wa àìwárí náà rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ibi tó wá jòkó sí ní kaaba agbákì wa lọ mú bàbá rẹ̀ wá bà nábì bá nábì ṣe wá rí tí bàbá agbákì mú bàbá rẹ̀ bó ní àà law aqrartahu fi baytihi la atainahu àkásọ́pọ̀ bá sọ fún wa ní pé o fẹ́ lọ mú wa àbá ní o fi wọ́n lẹ̀ sínú ilé àbá ṣe kí ni àbáwá bá wọn kínú ìjìlá àlèlà ìbọ̀wọ̀ fún ta ni àgbà ànájìnú ìwọ tó bá lálùsùn náà ní wàá máa pẹ́ kí ni àgbàlagbà lé nínú àpọ́nlé tá ànábì tó wá sọ fún ànábì wá ní eré Abubakar àbúkù àáfà ní orí rẹ ti di funfun irun àgbọn rẹ ti di funfun ó ní ga yírò hàrà ẹ lọ dá irun orí àmọ́ tẹ́ bá dá ìrẹ̀ wọ̀jẹ́ níbu sàwádìí ẹ mọ́ dá ìrẹ̀ sí dúdú máa o òun ló fa súnà ká dá irun àgbọ̀n sí kọ́lọ̀ míì tí kìí ṣe fún kìí ṣe dúdú ká dá irun sí dúdú kìí kò sí mẹ́sìn wa pàtàkì jùlọ tó bá ti jẹ́wú tó ẹ̀jẹ̀ kéèyàn yé wa dáadáa jẹ́yìn yìí ro hàdà kìí ṣe bí tàwọn ọ̀dọ́ táwọn èèyàn máa rò yà dẹ́rí pọ́n ìyẹn kọ́lá ń sọ ó wá kan ó wá kan dajì irun gbọ̀n ó fi dajì irun gbọ̀n lẹ́ẹ̀lẹ́ rárá kìí ṣẹ̀sìn ẹ̀sìn lẹni tọ́lọ̀ mú nírun àgbọ̀n funfun ó wá ṣe kíni bá nàbì ṣe ṣe nu nínú ẹni tí a pẹ̀lẹ́ dáadáa wàhámìlì Qur'an àwọn tí wọ́n gbé Qur'ani lọ́wọ́ ẹ̀rí wọ́n ní hámìl àwọn káríà Qur'an káríà àwọn custodian al Qur'an àwọn tí wọ́n há Qur'an mẹ́ta náà máa tú sí àwọn tí wọ́n há Qur'an àwọn tí wọ́n máa kà àwọn tí wọ́n máa ń túmọ̀ rẹ̀ àwọn wọn ní kí ni hámìl Qur'an gẹ́rù gáàlì fi yàtọ̀ sáwọn tí wọ́n máa kọjá là lórí kíkà rẹ̀ àyíbá òfin tọ́lọ́hùn sọ tí wọ́n máa sọ àwọn ẹ̀kọ́ rẹ́rù jáàfì ánìwò wọ́n ẹ̀ sì sẹ́ni tó jẹ́ pé tí wọ́n bá sọ́lọ̀ ń bá sọ wọn ní tẹ̀lé ṣòyìnrì méjì yẹn agbọ́dọ̀ kó àwọn ẹni tẹ́tù pẹ́lẹ́ tẹ́ bá ríru wọn pọ́n wọlé àáfà ọmọ wa ti ń kọ́ ọmọ wa Quran agbọ́dọ̀ fún lápẹ́lẹ́ tó pé ẹ lọ pàfà yẹn wa ẹ̀yin náà wo màálìmù ní schools táwọn yẹn lò ẹ lọ pé màálìmù wa màálìmù ẹ wà lọ bá tó géètì ṣe màálìmù ẹ lè fi olùkọ́ Quran ìwé tíṣà kankan mi ò sọ̀rọ̀ tíṣà sáyẹ́ǹsì títà geography bó wá wọ ọpọlẹ bá wọ ọmọpọlẹ wàhálà tiẹ̀ nìyẹn àmọ́ tẹ́ ẹ bá ti jẹ́ hamil Quran ẹni tó gbé Quran lọ́wọ́ gbọ́dọ̀ mọpọlẹ àpọnlé tó fún gbọ́dọ̀ yàtọ̀ oríire tápọ̀lọpọ̀ wá rí torí páwọn òbí wa pọ́n àwọn àfa wa lé ni wọ́n mọ lọ́bẹ̀ wọ́n wò ní kì í ṣe pàpà wa wọ́n wà ní káfà wa bá àwọn ọmọ nílé àfọ́sẹ̀ abọ́ ọmọ nílé alukóhánì yóò tà wọ́n mọ lọ́ọ́ bá ní ọ̀yà òsàsì ẹ̀sìn wa pẹ́ lánàá òsàsì pẹ́ lánàá rárá o àwọn tó bá jẹ́ hamil Quran hafiz agbọ̀dọ̀ pàwọn lé ẹlẹ́kẹta òun ni ìkàràmì zi sultan al-muqsit ìpínlẹ̀ àwọn wo aláṣẹ onídéédé gbogbo àwọn tó bá jẹ́ ọba ẹ gbọ́dọ̀ pọ́n wọn lé tí àwọn local government tó bá jẹ́ onídéédé ẹ gbọ́dọ̀ pọ́n lé olórí orílẹ̀-èdè ẹ gbọ́dọ̀ pọ́n lé so abẹ ó bẹ̀ látara òkè tó délẹ̀ bá wa sàlékún dáadáa fún wa abẹ bá yọ́nú sí wọn èyí kà fi gbogbo ẹnu bá wọn aṣáájú dáadáa sọ̀rọ̀ kóra tó bá ní àgbá ìṣòfẹ́ fún wa wọn lọ bá wọn kọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni abẹ aláàkójọ mọ́sàtúnwá sí wa hàn